إلى يوم الدين فيوم لا يوجد له bá pè wá onídókòó títí dáhùn ìdókòó tẹ́lọ́ta kí n tẹ́lẹ̀ pé àwọn ìyá náà sọ pé lábẹ́lá ti jẹ́ pé ọlọ́run kí wọ́n wà lóko ó ti parí ẹ̀ ó ti wá jẹ́ pé ńgbà tó fayé lẹ̀ la tó mọ̀ pé ó jẹ́ pé ọlọ́run oríṣiríṣi ọ̀rọ̀ la sọ tí yẹn bá ti fayé lẹ̀ ọ̀kan nínú ẹ̀ ni pé ó jẹ́ pé ọlọ́run ó túmọ̀ sáà mọ̀ pé ọlọ́run bá ń pè yàn tọ́lẹ́ ní tó kó láyé náà wọ́n pè kó ń bẹ̀ ni kì í sáwọn tí máa ń pè yàn pa o a má sì ọ̀rọ̀ ìkóǹtì o ẹni tó kó láyé fẹ́ ọlọ́run bá pè kúrò láyé náà ni tí gbogbo àwọn tẹ́ máa ń pé èèyàn pa tí wọ́n bá pè kò ní kú láyé tí ò bá ti yọ lọ. ìyẹn ó fàtà ni wọ́n sọ pé à ó jẹ́ pé ọlọ́run o lágbájá jáde láyé o àmọ́ kò bá dáa ọlọ́run ti pè wá sáájú púpọ̀ rẹpẹtẹ kó tó di pé ó pé kan yìí tàbí jáde láyé. ya ayyuhal ladina amanu taqullah ẹ̀yin mú mi ní ẹgbẹ̀rún ọlọ́run. yà ayúhà nàbí mùtàkìlá wà nàbí bẹ̀rù ọlọ́run alẹ́wọ̀ pẹ́ta nàbí ni sallallahu alaihi wasallam yà ayúhà nàbí yìí ó ní kálọ́lọ́run bá pè náà ó lè bá jẹ́ kọ́fí ni àtẹ̀yìn yà ayúhà nàbí mùtàkìlá nígbà tó tún pàṣẹ lẹ́yìn pé ó ní kálọ́ dápa láṣẹ pẹ̀lú command

tá ń lọ tá ń bọ̀ bá ti ń lọ bá ti ń bọ̀ yìí kò sí fọkànbalẹ̀ tí o bá ti pé wọ́n yọ síyàn lọ́sùn wọ́n yọ síyàn lọ́sì wọ́n ó jiyàn gbé lọ́sùn wọ́n ó jiyàn gbé lóru tàbí wọ́n ká ẹ̀ mọ́ yàtí wọ́n ká ẹ̀ mọ́ náà tí o bá sí ní tó jọ bẹ́ẹ̀ rárá àìjẹ́sí ọlọ́run gan àìní fọkànbalẹ̀ láyé ni ká máa jẹ ká máa mọ onírọ̀rùn kó ti jẹ́ pé à ń fi tiwa lọ́tọ̀ ọlọ́run bá ń sọ bẹ́ẹ̀ lọ́tọ̀ wàlá kò sí fọkànbalẹ̀ ní ìsẹ̀yìn ayé kí ló fà á ibi tí ó padà já sí kìí ṣe ibi ìfọkànbalẹ̀ ibi tí ó padà já sí pé yorùbá jẹ́ pé ọlọ́run láyé láti tẹ̀lé kìí ṣe ibi ìfọkànbalẹ̀ kan ní òjà sí. tó bá wá jẹ́ wípé a wá jẹ́ pé ọlọ́run a gbọ́dọ̀ ráyè dájú wípé tọ́lọ́run pè wá sí la jẹ́ pé ẹ̀ sí. ọlọ́run jẹ́ orújú ànábì sallallahu ta'ala alaihi kò jẹ́ orújú tó rárá rẹ̀ tó sọ pé òun jẹ́ kí ọlọ́run òun sí náà àwọn sọ pé a níbo lọ́lọ́run ti sọ pé kò o sìn bó o ti ń sìn yìí tó wáyé náà ló sìn ní bá mo sì lè tọ́ka sí súnà ànábì sallallahu alaihi wasallam yóò wá tọ́ka sí ara rẹ̀ inú bí kíni bó wu ni láti kíni láti mọ̀lẹ́ ẹni olóògbé lọ́dọ̀ àwọn mùsùlùmí kan bó ti wu ni láti mọ̀lẹ́ ẹni èmi náà bá gbólóhùn yẹn láyé ni wọ́n sì tún sọ́dọ̀ ní pé tọ́lọ́ ń pè lẹ́sìn ni òun náà ló bí àwọn ẹlòmíì tí sọ pé nínú ọkàn ni nígbàgbọ́ wà ọkàn wà lóòótọ́ ni eh, nínú nínú ọkàn ni ìgbàgbọ́ wà òótọ́ nìyẹn ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n yí sí nǹkan ni. ẹ̀sìn wà nínú ọkàn nígbàgbọ́ wà ohun tá a wá ṣe jáde wá tẹ̀lé ó wá ṣàfihàn ẹ̀ tí ò bá ti sí méjèèjì kò tẹ́sìn tí méjèèjì ò bá ti dọ́gba pọ̀ láì kò tẹ́sìn. ìtumọ̀ tí wọ́n wù yẹn ni pé àwọn bẹ̀rù ọlọ́run ìtọ́lọ́ ni ọmọ ṣe òṣè nígbà tó kan pírátíkà ìtọ́lọ́ ni ọmọ sọ lọ́rọ̀ lẹ́nu òun sọ ìtọ́lọ́ ni ọmọ jẹ òun jẹ ìtọ́lọ́ ni ọmọ wọ̀ òun wọ̀ ọ́. ìtọ́lọ̀ ni ọmọ wò òun wò ó? ìrìntọ́lọ̀ ni ọmọ rìn òun rìn àwọn aṣọ fún wa wípé bóòlù ti rìn ìkùnrin báyìí ó ti dé ń sọ̀rọ̀ kọrọ̀ báyìí ó ti dé ń hùwà kíwà báyìí ó ti ń jẹ̀lẹ̀ kújẹ báyìí ó ti ń jẹ haramu báyìí ó ní nínú ọ̀kànlẹ̀ sí wa ìtí ń sọ fún wa ni pé kò sẹ́sẹ̀ lóríkèríkè ara torí pé ní tí ó sọ́tàn ó ta ko sí à ń rí tí ń jáde lára ẹ̀ tí o bá ti bára wọn mu onítọ̀hún ò wáyé eré o ọkùnrin ló jẹ́ ní àbóbìnrin bẹ́ẹ̀ náà ni ó takò táwọn apákan mùsùlùmí máa ń wí tá a bá láyé ló ti wí làásìmọ̀lẹ́ ẹni gbogbo nǹkan mìíràn láti ń ṣe láyé wọn sí bó ti wù wọn wọ́n ń béèrè lọ́wọ́ àwọn expert wọ́n ń béèrè lọ́wọ́ àwọn expert ẹ̀dá kò báwo ni wọ́n ti máa ṣe kìíní níjọ́ tí ó wakọ̀ kò déédéé kọ́nú ẹ̀ torí bí o bá dá bí o bá kán lọ́rùn yóò kán lẹ́sẹ̀ ẹ̀rù eléyìí ń bà tí o bá kú yanyan yóò kú díẹ̀ ẹ̀rù eléyìí ń bà ó lọ sí school of driving ọwọ́ adébí ẹ̀sìn ọwọ́ adé wípé olúkálùkù wa tura ẹ̀ lẹ̀ nítorí sì pè wá sí ni wípé yíyá yọ lè dínà àfẹ́tí ẹ̀ bá ṣe mú mi ní. olóòpà tó fi jẹ́ pé ibi tọ́kàn ti balẹ̀ láyé tá a bá fẹ́ kọntribúùtì sí ìbà ìfọ̀kànbalẹ̀ àwùjọ má má bí mùsùlùmí léèrè bí báwùjọ ṣe rí yóò dáa ẹ̀rù ń bà wá a wà nínú hílà hílò a wà nínú pákáleke ẹ sọ fún wọn wípé àfihàn lọ́ha lọ́rọ̀ sí ìlà wàláì kò solution tó jù bẹ́ẹ̀ lọ. ìtàn sáfù yẹn gan ló dá wàhálà rẹ̀ inú onídàkẹ́ yóò tòrò bèrè tàṣà lè kíyà mi. kí lẹ́yìn rí sí ẹ̀yin mùsùlùmí ẹ̀yin imam ẹ̀yin àfà kí lẹ́yìn rí sí àwùjọ tá a wà yí ẹ dá sí ẹ mọ́wọ̀ wá ràn ẹ sọ fún wọn wípé àfihàn lọ́ha ọ̀rọ̀ sòlà ẹ tẹ̀lé Ọlọ́run àtànábì sallallahu ta'ala alaihi wasallam ẹ ti contribute lọ́nà tó lágbára tí ó sì sòsórí láyé àtàkì àná sábà wá sọ fún yín pé ah, ìyẹn lé o ìyẹn ò ní ṣe é ṣe o àwọn ti lajú kọjá bẹ́ẹ̀ o àwọn ipò táwọn sì mú kọjá táwọn fẹ̀mọ tẹ̀lé lọ́wọ́ tàbí náà dé o ẹ̀sọ́ṣọ̀ ibi táwọn jẹdé láyé kọ́lẹ̀ ẹ̀sẹ̀sẹ̀ máa wá sọ fáwọn ní ìsìnkú káwọn tẹ̀lé tọ́lọ́ tàbí náà dé ẹ tún sọ nǹkan mí ẹ̀sọ̀ fún ọ̀tọ́kọ̀ sí nǹkan mí tí wọn bá gbà fàyẹ́lẹ́mẹ́sẹ̀ dé ìbò láti mo ti káyà anamọ yẹn tẹ̀lé wọn náà wà yà á lọ mọ̀ pé ìfẹ́ ẹni ló kù tí ń sọ lọ́hùn tí ń jọ́ lọ́hùn fún wọn ẹni tó bá ẹni yóò tó bá jẹ́ pé fẹ́ ẹni ló jọ́ lọ́hùn bá fún yóò parun ẹ má ṣe ìrètí pa ẹ̀ ọmọ adámọ̀ náà yàtọ̀ sí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n kórìíra ìfẹ́ ẹnu wọn ní àwọn olùfún kò gbọ́nu ẹ̀sílẹ̀ ẹ̀sílẹ̀ ẹjọ́ jájọ lọ́wọ́ bẹ́ẹ̀ ti gbọ́ sí ọ̀rọ̀ ọmọ bàbá bá sọ òbí bá sọ òbí tún kí sáwọn ọ̀rẹ́ ẹjẹ́ kí sọ̀rọ̀ yìí abẹ́jọ́ rìn kọ́ ni bóyá àmọ́ gbọ́ sí yín lẹ́nu sí yín wọn àwọn ti bá sọ sọ sọ kò gbọ́ òdodo wọn ti bá sọ lápèjúwe gbogbo wọn àtòbí àtọ̀rẹ́ àtàrà wọn àfẹnu kò síbi pé ẹ̀sílẹ̀ ó fẹ́ ìdájọ́ lọ́wọ́ ìyẹn ni pé ó fẹ́ parun

tá a bá sọ pé kéèyàn tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ànábì ọlọ́run bàtà tí mi kí wọ́n tẹ̀lé yẹn mo ń kọ́ àwọn ọmọ kan lẹ́kọ̀ọ́ mi jẹ bóyá àná àdìbẹ̀ ká mo wá ní ẹ wo nǹkan tí wọ́n fi tì sọ́dọ̀ àwọn àwọn Israelite nínú ìtàn ìtàkìtàn tí wọ́n pa bí Yorùbá náà ti kórira ìtàkìtàn wálé tí ó jogún ogún yóò ṣe kíni yóò pa ìtàkìtàn wọ́n pa ìtàkìtàn débi pé wọ́n dẹ́dà àléhìn ọ̀sọ̀láàtù ọ̀sọ̀lá wọ́n fi zìnà wọ́n ti tìsọ́dọ̀ ànábì dàrú subhanallah wàlà haúlà wàlà kúwàtà ilà àdìlà wọ́n sì ní nínú tíra wọ́n tó wá fi tíra òun tìsọ́dọ̀ ọlọ́run wọ́n ẹ̀yin ọmọ yìí ọmọ iléèwé ni wọ́n yí kọ́mọ lékè ó ní bẹ́ẹ̀ mọ̀ wípé tí wọ́n ń wí yẹn ni pé ọlọ́run síyàn ọlọ́run kábàámọ̀ pé bí n bá mọ̀ pé bó ti ṣe nù ìwọ dàrú ìbá ti ṣe ọ́ lánàá bì láì pé buhari ní yan ní mustapha ọlọ́run ní yàn lánàbì ẹ wá fi irú ẹ̀sẹ̀ bàǹtàbàǹtà yẹn sì sọ́dọ̀ rẹ̀ ó rí ọlọ́run ò mà subhanahu wa ta'ala lẹ́nu wọn àfìgbà tí nǹkan bá ṣẹlẹ̀ èyí bá kọ́ bá kan tí wọ́n bá nígbàgbọ́ sí ní irú sọ́dọ̀ ọlọ́run mo wá ní ẹ̀yàn ọmọ gẹ́gẹ́ bí ìgbà tí nínú ọ̀rọ̀ ìtàn tó ṣẹlẹ̀ gangan ọlọ́run sọ kìí ṣe tafsiru là ń kà lábẹ́ ayé o síbẹ̀síbẹ̀ bó ṣe kílẹ̀ àtó ìyàwó kan sì tún gbàgbé ìfẹ́nu lọ ọba rà náà nídà ó sàré sàrà adájọ́ sì ni ó kí fara ẹ̀ dísì kò dáhùn olújà lóhùn báyà kọ́ráǹsì sọ nìyẹn kìí ṣe tafsiru títí àwọn onídà méjì fi wá pọ́n ògiri wọ́n gba gbogbo ọ̀nà wọ́n sá gba ọ̀nà kan túláàsì wọ́n wọlé wọ́n wọlé sànàbí dàrú ìtàfáwò àrólé ní ìhẹ̀rọ kí ní jẹ́ ní ìhẹ̀rọ ààyè kan táwọn tẹ́yìn ti dárí àsọ́sọ́ pé ìmọ̀ sí bàdàn bí ìmọ̀ sí dùáhùn bí àwọn ànábì ọlọ́run alayhi salatu wa salam yàtọ̀ sáà lẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wa sallam wọ́n láàyè tí wọ́n ti máa ṣe ìbádà àyè yẹn ti wà special tí wọ́n bá débẹ̀ wọ́n tún ṣe bàdà anabi sallallahu ta'ala sallam muhammad ibn abdullah sallallahu ta'ala sallam òun nìkan ọlọ́run bá sọ gbogbo ilẹ̀ di mọ́sígìdù fún ibi tá a ti lè ṣe sùjúdù ọlọ́run tó bẹ́ẹ̀ fáwọn anabi tó ṣáájú torí ẹ̀ làwọn èrò fi wá wọlé bá ní túláàsì kí lọ́lọ́run fáfàs ní àmì níhu ẹ̀rú bà torí ẹnìkan ò ẹnìkan ò ṣe bẹ́ẹ̀ rí ẹ̀rú bà náà dìdà àrùn náà bóòlù ẹ ìtàyẹ́ sílẹ̀ àgbà ní sọ́tù sọ́ọ̀tù ibẹ̀ náà wọ́n ti rojọ́ ibẹ̀ náà ti ń dá láre láàrin ibẹ̀ ní ti ń dẹ́ lẹ́bi lẹ́bi ó lẹ́ni tẹ́ ń wé ọ̀gá mi ló jẹ́ aṣíwájú mi ni adarí mi ni àgùntàn 99 ló ní èmi lẹ́yọ̀ kan ló bá tún pọ́ọ̀sì ní kí n dá ẹyọ kan tèmi pọ̀ mọ́ tiẹ̀ ó jẹ mí pa wọ́n bá tún àgùntàn 99 sí àwo 99 nínú Israẹliya wọ́n tú àgùntàn 99 wọ́n tú sí ìyàwó 99 wọ́n láàrin bí ìdáwùdù níyàwó 99 ó tún wọ́n á gba wọ́n á tú àgùntàn ẹ̀ ọ̀kan sí ìyàwó kan obìnrin kan àwọn ni wọ́n tú rẹ̀ o àgùntàn àti obìnrin bákan náà ló jẹ́ inú èdè lágbáwá ibikíbi tọ́lọ́n bá ti lo náájà ẹran ọ̀sìn táǹpẹ̀ lágùntàn tó ti lò tó wá túmọ̀ sí záújà inú gbogbo èdè lábáwá láyé ẹnìkan wà wá ibi tágùn kan bá ti jọ ìyàwó tẹ́rí ìgbé ìgbé ìsàyàkókò nàkí ìgbẹ́rùgbọ́n rí kò bí ọ̀rọ̀ lọ wọ́n wá ń sí pé àlẹ́jù dàúdù lórí ìyàwó 99 ó tún wá gba tẹnìkan kún kò tún wá jẹ́ ẹnìkan ó tún ní ẹ lọ pa ọkọ ẹ lógun kó tó rí ìyàwó gbà subhanallah téèyàn bá sọ ànábì ọlọ́nkan tó bá jẹ́ pòkí bóò ni ò ti hùwà ibi tí mò ń lọ torí pé the history of tafsir ni mò ń ọmọ lọ́wọ́ mo wá tẹ́ rí ọ̀rọ̀ ta sọ tán yìí ó ń bẹnu àwọn àfáà yín káàkiri ẹmọ bó ń lọ ni ń lọ jùlọ tí ó gbé náà tó ń dò tábàtẹ̀ sọ pé àwọn tí èsè mùsùlùmí wọ́n gbé gbájú láàrin àfá mùsùlùmí tí ń tẹ́ koran síwájú ní Ramadan lónìí náà kọ́ tó náà fi pẹ́ta ìlónìí torí náà ó ṣe pàtàkì ọlọ́run bá subhanahu wa ta'ala ó rán ànábì sallallahu ta'ala sallam láti wá tún ayé àwọn èèyàn ṣe ká lè fọkàn balẹ̀ pé ọ̀rọ̀ ọlọ́run gangan la gbọ́ òun la fi ń tẹ̀lé kó lè mọ́ sí èrè jìnbẹ̀ torí èèyàn oníláwùjáre lọ́dọ̀ ọlọ́jọ́ gbẹ̀rẹ̀ kì í àná ipe ńgbà tí wọ́n wá da gbogbo ẹ̀rú làmọ́ ìta tẹ̀lé mọ́ kò pọ́síbù tó bá ti pọ́rọ̀ ọlọ́run ní tíyẹ̀sì bẹ̀rẹ̀ sí lọ́run lódodo pé àìsàn mọ̀ pé àwọn kan máa sọ pé àti ń sàwùjí ẹ lọ sọ bẹ́ẹ̀ fọlọ́run tẹ́ bá padà sọ́dọ̀ lọ bóyá wọn ka kùrán ní nàìjíríà bóyá kò sáwọn àfọ olódodo ní nàìjíríà tó ń sọ̀rọ̀ ọlọ́run tó ń sọ̀rọ̀ tó ṣe dé pẹ̀lú kìtàbọ̀ ọlọ́run àti súnà tànàbì sọlọ́lọ́run tààrọ̀ sálà يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم سورة الأنفال سورة الجمعة آية 20 to 24 àyè mí ìtúnyẹ nínú alukoran kiri pé kí ni ó bí fọkànbalẹ̀ ayé dàrú generally Nàìjíríà dàrú specially àti kọlọmọba àtúntò ọlọmọdé tẹ Nàìjíríà dàrú eléyìí kọlá àmọ́ ìbẹ̀ náà kọ́lọ́wọ́ tó ẹ̀rí kan péré náà ni màá fún yín kì í sọ̀rọ̀ tíra mo ń gbọ́ pé operation àmọ̀tẹ́kùn ó ń bẹ síbẹ̀ náà ibẹ̀ kọ̀ èèyàn mélòó ni wọ́n gbà ṣiṣẹ́ ìjọba ṣiṣẹ́ yẹn compared to numbers of soldiers and policemen police officers civil defense air force navy officer sss èèyàn mélòó ni èèyàn tí wọ́n gbà gẹ́gẹ́ bí aláàbò sínú operation àmọ̀tẹ́kùn kọ̀m̀píátò àwọn tí mo ti kà sáájú ìlú ń kà tó jẹ́ pé bẹ̀rẹ̀ ní solúsùn ó ti jáde tí ìbá ṣe ìtàn míì lábẹ́ ẹ̀rí yẹn lábẹ́ àwùjáre yẹn mò ń bi yín léèrè tẹ́ẹ̀ náà ó dùnmọ̀ àwọn èèyàn léèrè àti kábẹ́rù ọlọ́run torí wọ́n ṣe bí solution ó wà ń bẹ̀ ni kò sì sí àtúntí tó bá yẹ pé àníyàn ní ìdí èdè sọ lọ́run ní wọ́n fi gbé kalẹ̀ àwọn tí mo kà sáájú yìí tó tìjọba kọ aṣọ sí lọ́rùn bí mo ṣe kà sáájú yẹn bẹ́ẹ̀ wọ́n ṣe ní ní àwọn developed countries níbo ni vigilante wà ní Amẹ́ríkà àbí UK Russia àwọn ẹmọ kà lọ bí àwọn developed country àwa ń sọ wípé Nàìjíríà is one of developing countries ìrọ̀ báláwo ìrọ̀ funfun báláwo náà tún nìyẹn náà kò tún sínú àwọn orílẹ̀-èdè tí ń develop lọ́wọ́ kí nìdí tó bá yàtọ̀ abágbà táwọn nílé ìkan ti develop wọ́n ti dàgbà wọ́n ti mókè ẹ̀bá rin ojú ọ̀nà wọn nípa tayé tó bá jẹ́ pé orílẹ̀-èdè míì sẹ̀sẹ̀ ń develop kò bá rìn bí wọ́n ti rìn àwọn yẹn ò ní wọ́n ní wọ́n ní ìná personnel fún security kò sáwọn kan tó kì mọ́lẹ̀ lábàdì pé ó yà iná ẹ̀ka sọ́rùn ó yá AK-47 ni ó yá ẹyin nu ogun dúdú ni ẹ máa sán mára ẹ máa rí mọ́lẹ̀ ẹ máa fò lókè wọn ò ní wọn bá sì yá ẹ̀kọ́ lò nípa tọ̀dọ̀ nípa wọn bá yá ọgbọ́n lò wọn bá yá òye lò tó wá jẹ́ pé lóòótọ́ ni wọ́n fi rìnlẹ̀ páwọn orílẹ̀-èdè kan ti ga àwọn kan tí wọ́n wá fẹ́ ga wọn bá rìn báwọn tọ̀hún yẹn ti rìn nípa ààbò nǹkan kan tó wá bí ààbò sọ́dọ̀ tí wọ́n níwọ̀nba níwọ̀nba tí ò tó twenty percent ti ń jẹ́ ààbò nínú Islam tí Islam mú wá oníkámẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́fẹ́tọ̀ kí ní sì ń bì yá ayọ́ náà á mọ̀nù tàbí ibú ni láwà lọ́rọ̀ fún ẹ jẹ́ pé ọlọ́run jẹ́ pé ànábì sọ̀rọ̀ sọ́là òwò náà lẹ́tọ̀ọ́ mọ́ sì gbàgbé pẹ́lú mi lẹ́tọ̀ọ́ mọ́ gbẹ́sẹ̀ lé tẹnìkan mọ́ jẹ tẹnìkan mọ́lẹ̀ ara àjẹ́ pé ọlọ́run wa ni àwọn àtàwọn gbọ́ kó tó wà lónìí àlejò yàn gbé ọkàn mi balẹ̀ lórí ẹ̀ a lè pààyàn nípa àbòsí a lè pààyàn nípa àkà àtìkẹ́lì kan ní wọn ará jẹ́ sójà tó wá wà lójú ogun ọ̀nà tá a lè gbà fi pààyàn nù àbẹ́lì kan ní wa ìní ọ wà ní ìtaàjì ẹni tí ó yẹgi fún ẹni tádájọ́ dájọ́ fún ó ń tọ́ ìsìn ìsàpààyàn àmọ́ kápá yẹn ń pa àbòsí ipa àkà ipa ọ̀fẹ́ ipa ẹ̀yà àwa yóò lè ṣe ojú tí mo ń wò yóò lè ṣe kí ló fà á ẹ̀ ń gbọ́ kútúbà dáadáa lábẹ́ pé ẹ jẹ́ kí ọlọ́run ẹ jẹ́ kí ànábì sọlọ́lọ́run sáré àlùfáà ó dán ọ̀ràn fún mùsùlùmí kọ́mọ̀ ń gbọ́ kútúbà ìsìnmáà ò lè kọ́sọ̀ọ́. àwọn tí ń gbọ́ kútúbà nílẹ̀ Yorùbá wọn ò pé ten percent àfàwọn tí ń fi sọ̀lá tó ìjùmọ̀ ń kírun lẹ́yìn imam nìkan àwọn ló pọ̀ jù nílẹ̀ Yorùbá ibi sábúrú ilẹ̀ Yorùbá tó ti lékin kàní àtẹ̀yà àtọ̀tẹ̀ àtìkà àtàbòsí onírànràn Yorùbá yìí sábà gbọ́ kútúbà èyí náà ti mọ̀ wàlùmọ̀hàdọ̀rátù dìníyà lẹ́yìn kútúbà àwọn wà sí táwọn ẹni ọlọ́run ṣe káàkiri àwọn ààyè yorùbá ti fi bẹ́ẹ̀ ráyè àwọn kan ó bí fọkàn balẹ̀ nìyẹn yóò balẹ̀ nínú ilé ẹ̀ yóò balẹ̀ lójú yóò balẹ̀ níta táwọn ń gbọ́ bá pọ̀ kan yóò yà fẹ́ wádìí kí ló ṣẹlẹ̀ ni torí pé láàrin àwọn tó bẹ̀rù ọlọ́run tí ń gbọ́rọ̀ ọlọ́run ní gbogbo ìgbà àárín wọn ní gbé bóyá kankan yà rí bọ́lá sókè ni ṣùgbọ́n tí ẹ bá ń gbé àwọn àárín àwọn pòkì tí ẹ bá gbọ́ tẹ́rẹ́ láì tẹ̀tà aláburú kan ló dé àyà ó ti máa lù kì yóò ti máa lù kì ẹlẹ́ẹ̀kẹta òdúró mọ̀já ń fi dìkì ibi tí wọ́n ti rántí ọlọ́run láwọn ààyè tí wọ́n fi sọ̀rọ̀ ọlọ́run ẹ̀yìn láàyò ẹbà tó lẹ̀ nínú ojúmọ́ yín àbí nínú ọ̀sẹ̀ yín bí lọ mọ́ gbọ́rọ̀ ọlọ́run ní ojoojúmọ́ kọ̀ọ̀kan lónìí láwùjọ wa tí ó sì kan lẹ́yìn ọjọ́ méje tí ń jẹ yóò sì rá àwọn àìkọ̀ọ̀kan tó sì mọ ọ̀rọ̀ ọlọ́run gbọ́ lódìdó lóòótọ́ pé mo fẹ́ gbọ́ èwo ni wọ́n ń ṣe lọ́jọ́ sunday wọ́n sọ fún sọ́kàn tó wà lọ́jọ́ monday wọ́n sọ fún àtàkùkọ ẹ̀ sọ́kàn tó wà lọ́jọ́ tuesday sọ́kàn tó wà lọ́jọ́ wednesday tíyàn bá fẹ́ fi bẹ́ẹ̀ sí lọ́n wọ́n sálàyé fún kò sí níbẹ̀ ńgbà kan lẹ̀ yorùbá iná o ṣe pé kò sí àyè kan dondo báyìí tẹ́ẹ̀tì gbọ́ ìjọ bá fi sáàdọ̀ ọlọ́run àti súnà nábì mu sọlọ́lọ́ ọ̀sọ́lá kò sílẹ̀ ìbára ìgbà kẹsẹ̀ pé kò sí wà sí lè jẹ́ àti súnà wọ́n lè máa kọ́yàn lóògùn wọ́n lè máa kọ́yàn láwo wọ́n lè máa kọ́yàn lẹ́bọ̀ wọ́n lè máa ní kìí pẹ̀lú àjùjọ láti mú lọ́rẹ̀ẹ́ yóò máa gbé nǹkan wá tó gbilẹ̀ nílẹ̀ Yorùbá gbà kan nìyẹn

àtàwọn ẹlẹ́bọ wọ́n ti fẹ́ yọ orúkọ lọ́rùn ẹ̀ tí ń sọ lẹ́sẹ̀kẹsẹ̀ ti báwọn imam imam imam afa afa afa dáwọn náà wọ́n ń ṣàdúrà yẹn àti pé ó dàbí fàdúrà yẹn gan ọ̀kọ́ màmá ní ìṣẹ́ bí mo ṣe ń wò ó bóyá mi kan mo ti ṣàkíyèsí bẹ́ẹ̀ torí ẹ̀rú ń bá àwọn pé súnà náà dìgbà sọlọ́lọ́ ọ̀tá àdàlọ́sọ̀lọ́ ẹnìkan ṣe fídíò kan wọ́n wá fi hàn ní lẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ tó lọ inú wọn wọ́n tẹ̀ tẹ́lẹ̀ sí mi èmi náà wá rí kí tẹ̀lé kútùbà ní júmọ́ àtó lọ ó ní ẹ̀yìn ìyẹn dìde o onítọ̀ jẹ́ súnfí ó ní gbogbo àwọn súnfí ó ní ẹ̀dìde o ó pẹ̀rẹ̀ mọ́ wọn ó ní eléyìí yàtọ̀ sí pé o tọ̀ríkọ̀ báyìí ní ìmì tọ̀ríkọ̀ báyìí ní wọ̀ wọ́n a agbọ́dọ̀ jìjà yìí papọ̀ ní o musa àwọn obo ní bọ́rọ̀ ọ̀ nínú fídíò yẹn tó bá bá débi wípé bàbá sàbítì rí ọ̀ràn bá a kó obìnrin aráta látìjọ ìkínà ọba bẹ̀rẹ̀ sí ká gbogbo ẹ̀ ló bá ká gbogbo ẹ̀ tán ní subhanallah ó ní bá a sàṣà látù wàhálà gbogbo wọn á rí pé gbogbo tó kà iná olówà ní ẹ̀sìn àwọn oníyànjẹ̀gbọ̀n ọ̀nà fẹ́nu lójóòdì wàhálà fún wọn nígbà tó ọdún bá sàbítì rí wàhálà

sígbà tí ń bá jẹun ibi àzíkírì ní ti jẹun ibi àsọ̀látù ibẹ̀ ni máa ti jẹun ibi àlùwírìlù ibẹ̀ ni máa ti jẹun inú wọn ń pàkíyèsí àwọn akẹgbẹ́ wọn sí pé ẹjìdí jagun yìí o ọ̀rọ̀ ń fàlá débi wípé ọkọ̀ fẹ́ kọjá àtisọ̀ gbogbo tó wí pátápátá ó wà ní ẹ̀sìn ṣùgbọ́n wọn ò gbogbo ọjọ́ ọ̀nà tọ́lọ́wọ́n bá fẹ́ jọjọ sí ni káwọn olódodo káwọn ènìyàn náà wọ́n sàlàyé bó ti jẹ́ gan torí àwọn tí ń wá ọ̀nà àti ṣiṣẹ́ àlùjẹ́nà nínú àwọn tá a gbọ́dọ̀ kíyèsí òun làwọn òdodo tí bá ń jáde lórí máwòmáwòrán àti tí ò máwòrán sọ̀rọ̀ tá a pè ní rédíò bẹ́ẹ̀ tí wọ́n torí ká lè bá àfọkànbalẹ̀ láyé àtàlùkìyà àmà àwọn olódodo náwó nára wọ́n lọ sanwó síbẹ̀ kókó níwà àtẹ́yàn mẹ́ẹ̀dógún èèyàn ọgbọ̀n kí gbogbo ayé mọ̀ gbọ́ wọ́n tún pé lọ sórí móhùnmáwòrán tí ó ayé mọ̀ gbọ́ tí wọ́n lè yọjí lọ gbọ́rọ̀ lọ́hùn wọn lọ sí mọ̀jálì táìmù tí wà sí òdodo míì bọ́ sí àsìkò yẹn ni tẹ́tẹ́ bọ́ sí táìmù tí wà sí òdodo bọ́ sí àsìkò ni wọ́n play ball àdáwò ń bẹ nínú sẹ̀yìn ọmọ èèyàn subhanallah sẹ́yìn lè wáyé eré kó jẹ́ pé ó dá wá yóò sì dá bẹ́ẹ̀lù yóò sì dá yélò bó ti ṣe fẹ́ yóò sì padà sáàsì méjì léèrè afahasibtum annama khalaqnakum abata wa annakum ilayna la turja'un sẹ́ẹ̀sì rúkọ́ adáyé lásán ẹmọ bá ń sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn láyé ìfẹ́ lọ́nà ẹ̀sìn lérò pé àmì bí léèrè ìgbésá ayé bẹ́ẹ̀ lọ́mọ èèyàn ń lò àwọn kan lò gbésá ayé bẹ́ẹ̀ rí mọ́mọ́ àbá ní pàrọ̀ ìmọ̀ lọ́ọ̀ tààlà nígbà tí wọ́n ní àjọsọ ọ̀rọ̀ pẹ̀lú free thinkers wọ́n rò wípé làákàyè yẹn gbọ́dọ̀ ti síwájú wọn ò bìlíìfù pé ẹ lè máa ka alukoran kọ́lọ́run bá wà nábì wí sọlọ́lọ́wọ́ tá a lọ sọ́là tẹ́ bá wí kọ́lọ́run wí àbá nábì wí sọlọ́lọ́wọ́ tá a lọ sọ́là làákàyè wọn làwọn kọ̀ọ̀kan fi léèrè títí ń tẹ́ ẹ lọ́lọ́run wí sọ́bà làákàyè mi àwọn ni free thinker àwọn á ní sọ̀rọ̀ pẹ̀lú àbọ̀ àríkà ọ̀rẹ́mọ̀gbọ̀lá ẹ̀sùn pé ìmọ̀ọ́mọ̀ ẹ̀sìn aṣáájú ńlá a ní ìkáyé onímọ̀mọ̀ àbọ̀ àníkà wọ́n sì ti mọ̀ pé tí mo wá fẹ́ mọ́ sọ fún àrẹ́lẹ́ ìfọ́ lóhùn ànábì ìwé ni sọlọ́lọ́wọ́ sọlọ́ tí ò sí lọ́kọ lọ́wọ́ tẹ́lẹ̀ wọ́n wá mọ̀ mọ̀ ọjọ́ tí wọ́n wá jókòó ọ̀rọ̀ yẹn mọ́mọ́ àbọ̀ àníkà lọ ìmọ̀ lọ wọn wá lọ nígbà tí yẹn dágo mẹ́wàá wọn wá lọ bá wọn lágo mẹ́wàá wọn lọ bá wọ́n wá ṣẹ̀ṣẹ̀ lọ báwọn wọ́n wá bẹ̀rẹ̀ sí bá ìmọ̀mù wí èsì tẹ́ ti ṣe báwọn èyí rí ìmọ̀ èyí tẹ́ ń tẹ́ ń báwọn èèyàn sọ̀rọ̀ báwọn náà ti mọ sọ mí tẹ́ bá ti láti ṣe olùmọ̀ ẹ o ẹ má bínú o kò dé sàdédé wá bẹ́ẹ̀ o ó ní tó fà o tẹ́ ẹ mọ̀ pé máa gun ọkọ̀ ojú omi kí n tó délé mo ní bẹ́ẹ̀ ni mo débùté ìrọ́pọ̀ kankan Ojú ojú ojú kankan ara ń ta ní ọjọ́ ní lọ yìí a sì ní sọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn ibẹ̀ náà wà títí fún lẹ́nu tó lágbára bẹ́ẹ̀ ni gínlá kan wó lulẹ̀ sínú omi mo bá ń ni igun bẹ̀rẹ̀ sí pínra ẹ̀ ní han rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ló di wẹ́lẹ́wẹ́lẹ́ ló di pákó bẹ́ẹ̀ ni igun bẹ̀rẹ̀ sí pọ̀ musa wo bó ṣe ní ṣẹlẹ̀ kí n tó yájú kí n tó ló bá dọkọ̀ ojú omi mi á ah, Allahu Akbar bí mo ṣe kó sí ẹnu bí mo ṣe kó sínú ẹnu tí mo bá ń bọ̀ mo fi dé bí lásìkò ẹ má bínú o èsì tí wọ́n tún fọ́ o tún borí ìgbà kọ́kọ́ lọ pa ah, ìmáàmù pé igi sọ̀rọ̀ ẹ̀jọ́ kò omi àtẹ́ ẹ̀ bá gbà yẹn gbọ́ èyí náà sọ̀rọ̀ ayé dèèyàn ẹnìkan ló sọ yín dèèyàn ẹni tó sọ yín déèyàn tó sọ yín bíbẹ́ ṣe wà yìí sẹ́yìn ò bá gbà pé gílì sọ̀rọ̀ ẹ̀dọ́kọ̀ omi láì jẹ́ pé nìkan gbé ẹnìkan kan. ẹni tó sọ yín bàbá yìí náà ṣe wà yìí ó ní mo ní ẹ̀sìn ìlọ́rọ̀ ní gbogbo ẹ̀bá yín sọ jù bẹ́ẹ̀ lọ. kò sọ fún ọpọlọ wí kò sọ fún ọlọ́pàá wí sọlọ́lọ́wọ́ àwọn náà tẹ̀lé sì ní ìfọ̀ fárísáfà wọn fìlọ́sọ́fì torí bẹ́ẹ̀ bí wọ́n bá gbà lókù bí wọ́n sì nígbà wọ́n ródòdó àdédé máa bẹ̀ débi tá a máa sọ pé ẹnìkan ọlọ́run ní pè wá kò ní bá wa sọ̀rọ̀ àbí kò sí tó kàn wá kọ lọ́rọ̀ ẹ̀ ibi kíbi tọ́lọ́run bá dá wa sí náà láyé náà ní ti ń pè wá ìbẹ́yìn ọ̀bá lẹ́nu sọ pé àsáyẹ́wà ìlú láti wọ̀ ìkọ́kọ̀ òsẹ́ni ẹnu méjèèjì gbogbo ẹ̀ ló wà nù mọ́ ọlọ́run ẹlá àsáyẹ́wà ìlú láti wọ̀ àbí àṣàyé wá lóòótọ́ ọlọ́run ló ibi tó sì dá sí náà ló fẹ́ dá sí ọlọ́run ò ṣe mistake ibẹ̀ náà ló fẹ́ ká fi ṣe lọ torí pò kí n bẹ ní mọ́kà na ó ń bẹ ní mọ̀dínà àlùmọ̀nà wàrà dòní náà tá ń sọ̀rọ̀ iná tí wọ́n lò gbèsè ayé tó ṣiṣẹ́ àlùjẹ́ náà ọlọ́run fún torípọ́ ọlọ́run bá ọmọ rọ́bù kàbílọ̀ láàrin àbí ọlọ́run bá fi sọba lábòsí bọ́wọ́ làwùjọ bá fi tòrò tó lẹ́nu wọn bá àwọn mùsùlùmí tàn bẹ láwùjọ yìí kábìlú kọ̀ọ̀kan ṣàpèjúwe kó ṣe pé kìtàbọ̀ náà súnà ànábì là ń tẹ̀lé kó mọ̀ sí pé àwa àwọn èèyàn gangan fọ́ra wọn gbógun tànábì wọ́n sì gbógun tọ́lọ́ nípasẹ̀ gbógun tìlànà àtẹni ń sọ bọ́wọ́ làwùjọ yóò bá fi tòrò tó à ń dáni lóró yìí bóòni ò bá ṣe bóòni bí ò bá palẹ̀ mọ́ àbá fàfẹ́kọ̀ọ́ láwùjọ oríṣiríṣi ìwà kà ìwà àbòsí ìwà gbọ́tàgbé ìwà ìpànìyàn gbogbo àwọn agbófinró tí ìjọba fásọ fún akó èké 47 fún wọn pé ẹ̀wọ̀n fojú káàkiri èké kí ni wọ́n gbé fún operation àmọ̀tẹ́kùn ak-97 ni wọ́n fi rí sẹ́ǹpé ká sì mọ owó mi ló tún dé yẹn ẹ má jà sí ìdájọ́ but ẹ fi síbi pé ká sì mọ owó tó bá fi pé lórí òdodo ni ká sì mọ owó mi tún nù ṣùgbọ́n èyí tó dájú lè ní sọ fún yín o ìsàdínú lè láwà lérò sóòlù kìí sáyé yìí kan ni a fọkàn bá ń àtàyé tuntun bọ̀ tátún lò kí látara jẹ́ kí àti jẹ́ kí ànábì sallallahu alaihi wasallam. ẹ sílẹ̀ tí ọkàn bá gbẹ tí o mọ gbọ́rọ̀ ọlọ́run o mọ gbọ́rọ̀ pẹ̀lú lílo ó dàbí tá a wà yìí inú tẹ́ ẹ fẹ́ rìn nǹkan fà ya lọ́rùn nǹkan ya létí nígbà tó di tú láti fún yín láti rìn ibẹ̀ inú yẹn tẹ́yìn náà mọ̀ ẹ ní ìsìn fílẹ̀ bọ́ọ̀lù ń bẹ̀ yí yóò wá yá pé ilẹ̀ ló mọ́ lọ yìí nígbà tí ilẹ̀ ti gbẹ tí ò sómi bẹ́ẹ̀ ni ọkàn ó sì rí tí ò bá sínà kí ọlọ́run fi ń wọbẹ̀ kò síṣẹ́ láàbí tó ń tọ̀ wọn ò lè ṣe òun nìkan ní òun understand ara ẹ̀ in tó bá fẹ́ lẹ́sìn in tí ò bá fẹ́ lẹ́sìn lọ́dọ̀ ara ẹ̀ nìkan ẹ lè kóòtù ọlọ́run fún àbíkẹ́ kóòtù anábì fún tọ́lọ́lọ́ fàlàn tó gbà Tọ́kàn bá ti gbẹ ọlọ́run bẹ́ẹ̀ sí ròyìn àwọn ọkàn ó ní fún mẹ́kọ̀ọ́ta fi kú lúrùkún mí bá ń dìdá lè kẹfà yíyá kárí ní ìjà ọrọ̀ ọkàn yín lé bí òkúta áwọ̀ àṣẹ́gbẹ̀kọ̀sọ̀ kódà ó le jù bẹ́ẹ̀ lọ torí òkúta omi ń jáde látàrẹ̀ òkúta omi ń penetrate wọnú ẹ̀ ó ń gba ibòmí jáde wá àti òwọnú ọkàn kó gba bí lílò jáde tí bá wà ní ibi ìdánilẹ́kọ̀ọ́ kan ẹbí mi léèrè tí wọ́n sọ ń bẹ̀ látòkè délẹ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run sọ fún mi tó jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀sìn Islam yìí náà tèmi náà láǹfààní àti mẹ́rin wí mo ṣe ń wí wájú yìí mi ò kí n fi ṣe eré tí máa wà mí ìdánilẹ́kọ̀ọ́ ìdí máa wù mí jù gan ni kí n máa gbọ́rọ̀ last Sunday mo wà níbi lè káàkan ní Ìbàdàn àwa ń parí ìjókòó àwa ń kíra wa àwọn tó fẹ́ lọ èkó lọ èkó àwọn tí ó lọ oríṣiríṣi táwọn èdè padà wá àwa sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ tẹ́nìkan sọ lọ́wọ́ kan yìí ẹni tí wọ́n ń bá sọ̀rọ̀ wọ́n ń sọ pé ọ̀rọ̀ tí dókítà lágbọ́já sọ ọ̀rọ̀ pàtàkì ni o ó ní aláwọ̀ àpá sípẹ́ gbọ́rọ̀ nǹkan àfihàn nígbọ́ ọ̀rọ̀ yẹn dókítà náà ń fèsì láti lọ ni wọ́n ti wá dókítà àgbàdùgbò mọ̀ ọlọ́ba àfẹ́kù lórí dáadáa dókítà kórèdé wọ́n wá ń fèsì lórí ọ̀rọ̀ kan ni mo ní ọ̀rọ̀ tí dókítà ń fèsì sí yẹn mo tún kíyèsí pé ẹni tó sọ̀rọ̀ yẹn gan ọba kan ló sọ̀rọ̀ ibi tó ti sọ àsọjáàmù òun náà ọba yẹn ò mí ni ẹ o ó ní bùkátà sí káwọn àpá òsùnmọ̀ ni tí ẹ ẹ ti mọ̀ bọ́ yóò mìnì ẹ̀ tẹ́ bá ń farabalẹ̀ gbọ́rọ̀ èèyàn bọ́ yóò mìnì ìsọkúsọ àbí ó kàn ó kàn wá bẹ́ẹ̀ ọlọ́run tẹ̀lé kó yín tàn mọ́ bẹ́ẹ̀ ló tàn bá bọ̀ mí lọ́wọ́ ó ní tó ń rò gan ni mo sọ yẹn àwọn àfáà ní bùkátà fi súnmọ́ ẹ̀yìn àsìkò tí wọ́n ń sọ̀rọ̀ méjèèjì yẹn àwọn èèyàn ti ń jẹun wọ́n ti ń jàmìlà wọ́n ti ń mu kóòkì wọ́n ti ń ṣe yẹn sàyẹ̀nsà káàkiri tí ẹ̀rù péyàn lè gbọ́rọ̀ mọ́ àfi tí ń bá dìde kọ́rọ̀ tó parí lọ́wọ́ kan ó tàdà torí pọ́rọ̀ ọlọ́run bá ní kì í sábà sírú ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn àbá máa rọ́rọ̀ gbọ́ àbá sì máa rí múlò títí máa sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni pé kí ni wọ́n ń ṣe bẹ̀yẹn wá sí ni ó kì àtò jálọ jálọ jálọ jálọ jámọ̀ bá ti wá lọ tó bá fẹ́ pé nǹkan míì ni wọ́n yàgbẹ̀ wọ́n gbọ́ díẹ̀ ńbẹ̀ èèyàn ti dúró ní wáàsí lóògùnmọ̀ sọ́yìn náà ní town hall èèyàn ti jókòó ní wáàsí wàláhì àdé tó ń sọ pé mo ṣetán àti gbàsílám kì í ṣe mùsùlùmí tẹ́lẹ̀ ká tó wá sọ pé mùsùlùmí tó yẹ kí wáàsí wúlò fún ká fi spread ìfọ̀kànbalẹ̀ sínú àwùjọ ó lẹ́yìn wá gbà náà yóò ṣàìsàn wà mẹ́ta ikú òtún dé bá ọkàn tí ń bẹ láàyè tí ò sí mọ̀ gbọ́dọ̀ lọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn táàrin lórí ilẹ̀ yìí kọ́lá láàyè ọ̀pọ̀lọpọ̀ àwọn táàrin ẹgbẹ́ sí abẹ́ sàárè lágbè lókù òkú rìn olóòpọ̀ táwùjọ fi dúdú tó fi tókùnkùn tó fi di hílà nílò tó fi di yánkanyánrin tó di làásìgbò táyé òfin lọ́rùn láti gbé mọ́

àbáyọ oníṣẹ́ ọkàn tó ṣàìsàn sáà tọ́jú ẹ̀ títí tó fi kú wọ́n ti máa sunkún orí èèyàn bẹ́ẹ̀ kọjá bá ti sunkún ẹni tá pẹ̀ o ọmọ ara yóò kàn fúnra ní o. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní máa ń fà á tọ́lọ̀ ọlọ́run àfẹnumọ́ kú yẹn gbáyà nínú ẹni àtàkàbọ̀ kí ẹni kó ti ju ọ̀rọ̀ ọlọ́run lọ ipò tó ń wà ó kọjá kó ń gbọ́rọ̀ ọlọ́run bẹ̀bá sálámà fáwọn onípò mùsùlùmí ni wọ́n pèrà wọn assalamu alaikum you are welcome bẹ́ẹ̀ náà níbẹ̀ kọ́ ẹlọ fáwọn offices ẹlọ fáwọn offices ẹlọ sí ministry ẹlọ sí institutions mùsùlùmí ló pèrè bá ti sọ nìyẹn ẹ wá sọ mọ́yàn pé asàlámù títí tí sírú ẹ̀ láyé àtàlùkìyà àmà only are welcome what do you need. ẹ̀mọ̀ bóyá fẹ́ wéṣì ẹ̀ ní àbí yóò wúlò kí ló fa àtàkàbọ̀ ẹ kíkí mo ṣe rẹwà tó ẹ sọ fún pé good afternoon so afternoon ẹ lè mọ́ da tẹ́lẹ̀ ẹ fún pé good morning àárọ̀ ẹ lè mọ́ da ó lè mọ́ jíire ẹ sọ fún wípé assalamu alaikum alásàlọ́wọ̀n bọ́ oníyà welcome can I help you èsì assalamu alaikum nínú alhassad ìlara kéta mọ́fà bí àwọn yahud nígbà táwọn ibi pé wọn sallallahu alaihi wasallam wọn ò jẹ́ pé ọlọ́run ní hasadan min ridi anfusihim min ba'di ma tabayyana lahumul haqq nígbà tí wọ́n ròdòdó tán ni wọ́n kọ̀ kí sí pé wọn ò mọ̀ àwọn júù nìyẹn o wọ́n síbẹ̀síbẹ̀ wọ́n kọ̀ sórí kí ni alhassan kéta nígbàwó lẹ́yìn ọ̀rẹ́yìn nítorí ẹ̀kọ́ jẹ́ tàwa tó ń sẹ̀sẹ̀ wọn kéde rẹ̀ nísìn nínú ẹ̀ ni àtàhásù ẹ̀yàmẹ̀yà èyí tó fọ́ ọmọ adámọ̀ lójú láwùjọ tá a wà báyìí ẹ̀yà tánàbí tọ̀lọ́lọ́ òtàfàdà tó sọ pé dà wọ́n á fàyínà hamilton ẹ̀yà ẹgbẹ́jùnù òórùn burúkú ni ìtànà àti àwọn ìjọba ni pé ẹgbẹ́ ẹ̀yà sọnù ẹ̀yin mùsùlùmí òdodo ẹgbẹ́ ẹ̀yà jùnà ẹgbẹ́ jùnà ẹgbẹ́ jìnà ẹgbẹ́ ẹ̀rí mọ́lẹ̀ pátápátá ẹ̀yà ti bà àwùjọ jẹ́ nígbà tẹ́yìn bá ní operation àmọ̀tẹ́kùn táwọn ará east tí wọ́n ní operation tí wọ́n táwọn ará north tán ní operation tí wọ́n dájúdájú ohun tá ń sọ indirect ni pé kí gbogbo àwọn office kí wọ́n bọ́ sọ́lẹ̀ tí wọ́n gbalé lọ ká mọ̀ kó sálárì ṣòfò mọ́ kí láti fara ìsòfò sí torí pé iṣẹ́ tẹ ẹgbà wọn fún yẹn ní kò rọrùn yìí pé káwọn eléyìí wá ṣe yìí tó bá wá yá àwọn èèyàn wọn wà fẹ́ máa dojúkọra wọn bí ẹ bá ti dájọ́ fẹ́ nìkan yálà lódòdó náà àbírọ́ ni ẹ̀yà kejì ó dìde a ti mọ̀ mọ̀ ọmọ ìyẹn ti mọ̀ mọ̀ tẹ̀gbẹ́tẹ̀ nì náà torí tọ́lọ́mù sáì ẹmọ tó ká mi lára jù wọ́n bi professor léèrè only there's nothing bad in it wọ́n bi lawyer léèrè only there's nothing bad in it wọ́n bi sanu léèrè only there's, there's no problem ah níbo lọ́jọ̀gbọ́n kù sí nàìjíríà ni táàsì ní àwọn forces tẹ́sì gbówó sí tí ẹ sọ wípé ẹ fẹ́ gbà kún wọn pé èèyàn ni ò sí pé ọlọ́pàá ò tó abẹ́ gba ten thousand sí one twenty thousand ó jáde sí yín sójà ò tó máṣe sọ fún pa sójà tó yìí ẹ fẹ́ gba twenty thousand sójà one hundred and twenty èèyàn ó jáde pé ààrẹ dì ẹnìkan fún mi ní alásìkò kan náà ọmọ ẹyà wa ni wọ́n bẹ nínú mọ́síjì Dubai pé ẹ wo iye ọlọ́pàá iye èèyàn iye ọlọ́pàá tí wọ́n máa gbà fún tó sọ pé iye masif àti iye ọlọ́pàá tó tó fún iye òǹkà èèyàn báyìí a jìnà sí nọ́mbà yẹn pátápátá ìyẹn ní abroad iye ọlọ́pàá tí ó sáàbù iye èèyàn báyìí a jìnà sí gan ṣé owó táwọn èèyàn ní múdálìkì amẹ́yìn náà ó dá san fáráàlú mo sọ fáwọn ọ̀gá mi kan níbi iṣẹ́ mo ní tá a bá ti ṣe sọ̀látò zóòrì tán báyìí a ti jókòó jókòó jókòó jókòó wọ́n tún ní kájú ó tún di fọ́ àtúnkásí ìpín àtúnparà ní ṣe tẹ́ bá ti sọ láti azúrì báyìí ní Saudi tẹ́ bá ti wá lẹ́yìn àṣírí òṣìṣẹ́ mi lẹ́bàá lẹ́nu tẹ́ o on the same seat wọ́n ti create job wọn fẹ́ lóyàn lálòpá wọn sì ní jẹ́yàn lówó ní Niger State bí náà wọ́n ṣe ni mọ̀ bí wọ́n ti ń ṣe jù sí i àwọn teachers ní ilẹ̀ ẹ̀bà ní school lọ́sàn kéèsè tààrọ̀ tá a bá pọ̀ owó tá a nípọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin adarí nàìjíríà ọ̀rọ̀ tá a nípọ̀ jù bẹ́ẹ̀ lọ wọ̀lá ẹ̀kọ́ ní títà akọ̀ dé nàìjíríà lónìí ọ̀rọ̀ tá a ṣe bẹ́ẹ̀ ni tẹ́nu ń sì yí táàfin ní gba òṣìṣẹ́ tó tó ṣìṣẹ́ táàfin ní fún security lágbára tó wá jẹ́ pé ẹ̀mí ẹnìkan ò balẹ̀ ẹ̀mí àwọn tó wà níjọba náà ò balẹ̀ ibi tí ó ti balẹ̀ ni pé ẹjẹ́ àtẹ̀lọ́lọ́n kátẹ̀lá nàbí sọlọ́lọ́wọ́ tààlà wọ̀sálà ẹjẹ́ àtẹ̀lọ́lọ́n kátẹ̀lá nàbí sọlọ́lọ́wọ́ tààlà àléwọ̀sálà kásì jìnà sífẹ́ ẹnu tábàtẹ̀ ti sọlọ́run tẹ̀tàtẹ̀lá nàbí sọlọ́lọ́wọ́ tààlà wọ̀sálà ìfẹ́ ẹnu ti lọ nìyẹn ìfẹ́ ẹnu a máa pàyànrún a máa ṣàkóbá fún yàn

tí wọ́n fẹ́ gbọ́ bẹ́ẹ̀ kí é ti pé wọ́n fẹ́ gbọ́ bẹ́ẹ̀ lásán wọ́n ti sáà ti gbógun tẹ́ tó sọ pé tọ́lọ́run wọ́n ṣe wọ́n ti ti gbógun yẹn ọmọ ìyá wa kan lẹ́kọ̀ọ́ ní wọ́n bá sọ lókọ mo sọ lókọ ìzáwùdá ọ̀kọ́ ìrà pẹ̀bọ̀ rẹ ló yẹ ká sọ ó ṣe wá sí ọ̀fin gbógun tẹ̀bọ̀ gan àtàwọn ẹlẹ́bọ̀ tọ́pìtì tèmi náà mú lọ́la nìyẹn insha Allah ta'ala mo wá wo kọ́mẹ̀ntì àwọn èèyàn lórí Facebook ẹnìkan kan yìí wọ́n ní wèrè wọ́n ló lórí burúkú wọ́n ní you are not a Muslim we are stupid èyí ti ń pa mí lẹ́yìn ìgbà tó sọ fún yín wípé lágbájá wá àti ẹbọ ní ṣe ọ wá sinmi ọ ní ẹ̀gbọ́n tó wí kẹ́ẹ̀fì mà pé kò tìrànmọ́ onídàáfáà àtìlọ́pẹ̀ rẹ̀

oníkátọ̀ òdodo ọ̀rọ̀ ọlọ́run àwọn ṣe bógun ni wọ́n ṣe bí wàhálà ni wọ́n ṣe bá kó bá ni wọ́n ṣe pé wọ́n lérò pé ìdínà ni fọ́nà jẹ́ àtọ̀nàmú kì í ṣe bẹ́ẹ̀ ẹni tó gún tó kì tó bọ̀yàn la ó yàtọ̀ fẹ́ tó ka bẹ́rẹ́ bọ̀yàn la méjèèjì sí ló títa ríronú lẹ́yìn títa ríro ọ̀kan ìfàyàbalẹ̀ àti ọ̀kanbalẹ̀ dé oná làbẹ́rẹ́ ó yàtọ̀ sẹ́ni tó gún yàn sódì àwọn yẹn ń sọ pé tọ́lọ́run ní ká lè jèrè tànàbí ní sallallahu alaihi wasallam ká lè là àwọn yẹn wọ́n bínú wọ́n jápá mọ́nú wọ́n wá gbogbo kọ́mẹ́ntì látòkè délẹ̀ more than one hundred wọ́n bẹ̀rẹ̀ sí bú onítìrí ọlọ́wọ́n bá tóbi lọ́ba ṣé yọ́wọ́ àti tòrí ẹ̀dá kẹ́kọ̀ọ́ ní sọ̀rọ̀ lọ́ọ̀bá náà ọlọ́run já lè wí ká lè gbọ́ ọlọ́run já lè sàmúlò ẹ̀ ọlọ́run kó gbà lẹ́sìn fún wa àkúrú mọ́ tàṣùmọ̀ ọ̀nà wọ́n sẹ́kùnlọ́ tààlà lọ́lákún iná wọn lọ́gbàfẹ́ rahim allahumma inzal islam wal muslimin wa adilla shirka wal shirkin wa dammiri a'dana a'daka a'da'a din اللهم عنا على ذكرك وشفك وحسن عبادتك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وأكن على النار اللهم صل على محمد وعلى محمد كما صليت على إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يذكركم ولذكر الله تعالى أكبر والله يعلم ما ترجعون نقرأ لقرابكم صلى الله تعالى عليه وسلم